ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rèé adúpẹ́ ayìn agbé ọ̀gá tó tó ṣe tánú ẹ̀dọ́ lálá bàbá gbọ́ ọpẹ́ wa a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù adúpẹ́ láti ìjẹ́jọ́ títí wákàtí ọ̀wọ̀ yìí ọba tó jẹ́ adágbé ní ìjẹ́jọ́ pé ní ìjọ́ mẹ́jọ ìpàdé wa ọlọ́run dẹ̀ wà pẹ̀lú owó fún wa ní oore ọ̀fẹ́ nínú àánú ẹ̀ láti lè ṣe kíni láti lè tún rí ìmọ́lẹ̀ ọjọ́ èní ògo ni fọlọ́run lókè ọ̀run ọba ìkó àìsàn ìdìbàjẹ́ olúwo ṣeun tó fún wa ní orí ọ̀fẹ́ náà fún èmi tí mo fẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́run àti gbogbo etí tí ó gba ọ̀rọ̀ ọlọ́run náà ní ẹnu mi ní ọ̀sán yìí ní orúkọ jésù etí tí ẹ fi ń gbọ́ kò ní di tẹ́ máa náwó lé lórí ojú tí ẹ dẹ̀ fi ń wò lórúkọ jésù kristi mo ní ojú náà kò ní di tẹ́ máa gbé kiri tẹ́ máa náwó lé lórí òyà àdúrà náà rèé rí abániṣẹ́ jp láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní Nàìjíríà níbí òun ló ti ń bá yín sọ ọ̀rọ̀ Ọlọ́run náà ló ti fẹ́ bẹ̀rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí ìjọ mẹ́jọ mẹ́jọ ni ètò náà máa wá sí orí móhùnmáwòrán wa tí ṣe fóònù wa láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣọ̀n láti ìlú UK lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú a ò dẹ̀ ní dẹni ìtanù adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìgbìmọ̀ àti àwọn atọ́kùn iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà tí wọ́n ní kí ohùn Olúwa yìí kó máa ṣe kíni kó máa tẹ̀síwájú màmá bàbá ní orúkọ Jésù ayé yìí náà yóò máa tẹ̀síwájú kò ní ṣe dádúró fún ẹnikẹ́ni Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú yín ohùn Olúwa náà rèé látẹnu yáàdó ẹ̀rọ ẹ̀bániṣẹ́ JP lẹ́ẹ̀kan sí i bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìbéèrè kan lórí tá a bá gbọ́ tí a bá fẹ́ pè é pè yáàdó ẹ̀rọ ẹ̀bániṣẹ́ JP ẹ kò sórí tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ni máa gbé e kí ni telephone number náà telephone number náà nìyí ẹ jẹ́ á mú gègé àti tákàdá wa ká fi kọ sílẹ̀ àti mú o oh seven o oh, fifty seven eighty four twenty three eleven lẹ́ẹ̀kan sí telephone number yìí àdúrà ẹ̀rọ abániṣẹ́ jp náà rèé o oh seven o fifty seven eighty four twenty eleven mo kí wa nínú ọlọ́run ní orúkọ jésù ọdún tó ń bọ̀ yìí ọdún ayọ̀ ni ó jẹ́ fún èmi àti ẹ̀yin kò dẹ̀ ní jẹ́ òpin ọdún fún wa ní orílẹ̀ alààyè yìí ọlọ́run májẹ̀mú yóò dì wá mú adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò lẹ́ẹ̀kan sí bàbá mọ̀mọ́ tí wọ́n ní iléeṣẹ́ náà ní orúkọ jésù ẹ̀ ò ní gbèrè tìjú iléeṣẹ́ náà ò ní di títì pa adúpẹ́ lọ́wọ́ yín gan lórúkọ jésù ẹ̀ ó máa wà ní o ogun ẹ̀ níwà mọ́ ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín ohun Olúwa náà rèé ohun tí mo fẹ́ fún fún wa ní ọ̀sán yìí òun ni agbára tó wà nínú àdúrà agbára tó ṣe kíni tó wà ní inú àdúrà ẹ rí nínú ayé yìí ẹ rí àgbàkú ni àdúrà mọ́mì dáàdì mi a ó máa gbàdúrà ní ọ̀sán àti ní òru àdúrà wákàtí. wákàtí torí gbogbo ohun búburú tí wọ́n ti tó fún ọjọ́ ní ayé ní àkókò yìí ṣùgbọ́n ẹni tó bá súnmọ́ ọlọ́run tó ń bẹ̀ẹ́ tó ń bẹ̀ẹ́ ní wákàtí wákàtí ní gbogbo ìgbà lórúkọ jésù ogun èṣù kò ní borí wa ẹja súnmọ́ ọlọ́run ní àkókò yìí a rí i pé ewu ìkẹyìn ni ló ti dé káàkiri àgbáláyé ni kì í ṣe ọ̀rọ̀ nàìjíríà nìkan gbogbo ìlú ni gbogbo orílẹ̀-èdè ni láti rí oríṣiríṣi nǹkan tá a gbọ́ rí ohun tá a rí rí màmá bàbá ní orúkọ jésù ewu ibi òní wọnú ilé yín mo léwu ibi òní ṣẹlẹ̀ nínú ilé yín ọlọ́run májẹ̀mú yóò dì yín mú agbára àdúrà ni mo fẹ́ sọ ní ọ̀sán yìí ẹ rí i pé ètò wa náà ni ohùn olúwa ohùn olúwa sí èmi àti ẹ̀yin ni pé ẹ jẹ́ ká gba àdúrà ká má bàa gba àdúrà ẹ wò pé kí ni ìtumọ̀ irú òwe tí ìyá àdúrà sọ yìí nítorí pé èmi àti yín wà lórílẹ̀ àlàyé ni kò sí àdúrà tá a gbà fún òkú tó ti kú kò sí àdúrà tá a fẹ́ gbà fún mọ́ ṣùgbọ́n nígbà tá a sì wà láyé a gbọ́dọ̀ gba àdúrà ká má bàa ṣe kíni ká má bàa tó gba àdúrà torí èmi àti yín ní oore ọ̀fẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí a ní ojú wa a sì ní ẹnu wa láti lè fi bẹ Ọlọ́run ẹ rí jésù náà ń gba àdúrà ẹ bá mi wòwe luke ìlúwe luke twenty two ẹ já wòwe luke twenty two káwo bí jésù gan ṣe ń ẹ lọ sí forty to forty four rẹ̀ ìwé luke twenty two forty to forty two rẹ̀ àì eh, forty to forty four ẹ jẹ́ ká lọ wò ó màmá bàbá bí ẹ ṣe ń wọlé ní orúkọ jésù bí ẹ ṣe ń wo yẹn ni ẹ máa bá mi share rẹ̀ ẹ̀mí ọlọ́run ní ká ẹ share fún ènìyàn mẹ́jọ ní kíákíá wípé kí wọ́n ṣe kí ni kí wọ́n darapọ̀ mọ́ yín ẹ̀rí mọ́mì jésù gan gba àdúrà ó gun orí òkè lọ ó lọ ń ṣe kíni ó lọ ń gba àdúrà ó gun orí òkè maisina ó lọ ń ṣe kíni ó lọ ń bi ọlọ́run nítorí pé kí ni ó mọ̀ wípé búburú ó ti pọ̀ nínú ayé tí a bá lọ wo ibi tí mo ní kàkà yẹn nígbà tí Jésù bẹ̀rẹ̀ sí bi Ọlọ́run wọ́n ní ìró omi tó sun ní ara rẹ̀ ó dàbí ìró ẹ̀jẹ̀ kí ló wá ṣe èmi àti ẹ̀yin ní inú ayé tí a wà tá a láà lè ṣe kí ni èmi ọmọ lè ṣe wàhálà o òwe tí ẹlòmíràn máa pa nìyẹn òun ò lè ṣe kíni òun ò lè ṣe wàhálà lórúkọ Jésù ìdààmú ò ní bá wa mo ní lórúkọ Ọlọ́run májẹ̀mú ìdààmú ò ní bá wa ẹni tí ó bá rí wàhálà ọjọ́ kan yóò mọ̀ wípé ó yẹ kó máa ní ìbẹ́ lọ́rùn kí ogun yẹn kó tó dé Jésù gan lọ sí orí òkè ó lọ ṣe kíni ó lọ ń Ọlọ́run. nítorí pé kí ni ohun àti ohun tí ó ń bẹ lọ́n pẹ́ bóyá kí àkókò yìí kankan kó tiẹ̀ ṣe kí ni kó rékọjá lórí òun torí bàbá gan ò fẹ́ kú ṣùgbọ́n kò tún rò ó ó ní ìfẹ́ ti ẹni kó ṣe kíni kó ṣẹ ṣé ìfẹ́ ọlọ́run ò wá ṣẹ lórí Jésù Kristi níbo ni wọ́n wá ti ń pe jésù níbo ni wọ́n ti ń bi ọlọ́run tí wọ́n kọ́kọ́ máa dákọ jésù gan-an nítorí pé kí ni ó tẹríba fún ẹ̀mí ọlọ́run alàyè èyí tó gbé wọ̀ èyí tó jó di ènìyàn gẹ́gẹ́ bí èmi àti ẹ̀yin nítorí pé kí ni oyún ẹ̀mí mímọ́ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò gbà fún ẹran ara láti lò ó ṣé ẹran ara ò máa wá lo àwa tá a wà nínú ayé yìí nípasẹ̀ oríṣiríṣi ni ẹran ara fi máa ń lo ènìyàn àwa la nígbà fún ẹran ara tí ẹlẹ́ran ara bá gbé ìṣe rẹ̀ dé a wò ó pé ah, ẹran ara ló ń lo ìránṣẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n àwa tá a jẹ́ ikọ̀ àti ìríjú Ọlọ́run àwa la nígbà fún ẹran ara yẹn láti lè ṣe kíni láti lè bà ohun tó dára jẹ́ jésù ò gbà fún ẹran ara yẹn láti ṣe kíni láti lè má jẹ́ kó ní adé adé yẹn ń bẹ títí di ọ̀la títí tí ayé máa fi tán ni ìlú wo tàbí orílẹ̀-èdè wo ni wọ́n ti máa wá pe jésù báyìí ìlú wo ìletò wo gangan ni wọ́n ti máa pe orúkọ jésù. ẹ jẹ́ ká wòwe John tí a bá wòwe John fourteen ká lọ wo one to six yẹn. ẹ ọlọ́run fẹ́ràn wa gidigidi ó fẹ́ ká wà ní ìhà ti òun ó níbi tí òun bá wà ní àwa náà yóò wà pẹ̀lú ọlọ́run fẹ́ràn wa torí pé kí ni ó ti kú fún èmi àti ẹ̀yin ó ti kó gbogbo ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀yin lọ ṣùgbọ́n a máa tó fi àdúrà kún ìrìn àjò yẹn a gbọ́dọ̀ máa tó fi àdúrà kún ìrìn àjò yẹn nítorí pé kí ni tí a bá kọ̀ láti máa fi àdúrà kó ìrìn àjò yẹn lórúkọ Jésù ogun èṣù níborí wa nígbà tí ọba májẹ̀mú gan ń gba àwẹ̀ tó ń gba àdúrà ó ní ìró omi tó bẹ̀rẹ̀ sí sun ní ara rẹ̀ ó dàbí ìró ẹ̀jẹ̀ kí ló wá ṣe èmi àti ẹ̀yin nínú ayé yìí tí a ní lè ọlọ́run tá a ní sọ fún ọlọ́run ọmọ ọlọ́run làwa jẹ́ tá a ní sọ pé bàbá ohun tí mo fẹ́ rèé jésù ohun tí mi ò fẹ́ rèé ohun tí a bá sì ti fi ẹnu wa kọ̀ bàbá lòun ti kọ̀ fún wa ó ní ohun tí a bá ti béèrè gẹ́gẹ́ lòun yóò ṣe fún wa torí a jẹ́ ọmọ fún un ó fẹ́ràn wa débi wípé ó ní ká wò ó ibi tí òun bá wà ní àwa náà yóò wà pẹ̀lú ìyẹn tó bá mọ ọlọ́run ẹni tó súnmọ́ ọlọ́run ẹni tó lè gba àdúrà Tómásì tí ò ní ìgbàgbọ́ ẹ wo èsì tí ọba májẹ̀mú fún un nínú ìwé John yẹn náà ni ẹ wo èsì tí ó fún un John fourteen one to six ẹ jẹ́ ká lọ wò ó ẹ jẹ́ ká mọ ohun tí a ń ṣe ní àkókò yìí dádì mọ́mì àgbàkú ni àdúrà o nígbà tí a bá wà lórí ilé alàyè bẹ́ẹ̀ ni mo sọ fún yín mọ́mì nígbà tá a bá wà sódò ní igbá àyà wa tá a sì jẹ́ ènìyàn lọ́wọ́lọ́wọ́ àgbàkú ni àdúrà a máa gbà títí Jésù máa fi dé ni ẹni tó bá ti kú báyìí Jésù tiẹ̀ ti dé bá nu ṣùgbọ́n ẹlòmíràn máa wò ó pé ká máa gbàdúrà ṣá a gbọ́dọ̀ máa bi Ọlọ́run ní wákàtí wákàtí ọba májẹ̀mú gan gba àdúrà wọ́n ní ìró omi tí ń sun ní ara bàbá ó dàbí ìró ẹ̀jẹ̀ kí ló wáá ṣe èmi àti ẹ̀yin tá a lọ pé àní lè sọ fún ọlọ́run àní lè bi ọlọ́run àní sọ pé ọlọ́run ohun tí mo fẹ́ rèé àjọ ọmọ fún baba àní lè sọ pé ohun tí mi ò fẹ́ rèé tí a bá sọ pé ohun tá a fẹ́ rèé lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ba májẹ̀mú ọmọ bá wa kọ́ nítorí pé ó ń gbọ́ ohùn wa tá a bá dẹ̀ ń kan ilẹ̀kùn rẹ̀ pé olúwa mo fẹ́ nǹkan yìí mo fẹ́ ṣe é olúwa fún mi ní oore ọ̀fẹ́ àti lè ṣe é níwọ̀n ìgbà tá a bá pẹ́ tá a sì pé níwájú ọlọ́run tí ọlọ́run náà dá wa mọ̀ yóò ṣe fún wa ṣùgbọ́n ṣé nínú ayé yìí pẹ̀lú gbogbo tó bẹ nínú ayé yìí àti ìrìn àjò tí àwọn ẹlòmíràn fi kún ìrìn àjò wọn ṣé ọlọ́run dá wọn mọ̀ ṣáá mo béèrè ìbéèrè yìí ni ṣé ọlọ́run dá wọn mọ̀ mọ́mì dáàdì ṣé ọlọ́run mọ̀ yín tí ọlọ́run bá ti mọ̀ yín ó máa ṣe ohun tó tọ́ fún wa lórúkọ jésù tí ọlọ́run bá ti mọ̀ mí ó máa ṣe ohun tó tọ́ fún mi ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ṣe àrí pé ọdún yìí ti ń lọ báyìí ètò kan tó kù ní oṣù kọkànlá láti parí lẹ́nìí yìí ó mẹ́rin péré èyí tí a máa juwọ́ sí ẹ̀yà 2019 yìí tá a máa sọ pé ọdún mìíràn la tún fẹ́ wọnú ẹ̀ mẹ́rin péré ló ní àárín ọdún yìí ṣé agbára àdúrà yẹn èyí tí a ti ń gbà láti January mọ́mì dádì ṣé à ipasẹ̀ rẹ̀ nínú ayé wa òun la máa wá sọ fún Ọlọ́run torí ọdún yìí ò gbọ́dọ̀ lọ́mọ yín lọ́wọ́ mi mọ́mì ọdún yìí ò gbọ́dọ̀ lọ́mọ yín sísítà ọdún yìí kò gbọdọ̀ bọ́ ọmọ yín lọ́wọ́ brọ́dà mi ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ̀mí mọ́ gbà mí ọba májẹ̀mú gbà mí láti january títí di wákàtí ọ̀wọ̀ ohun tí mò ń béèrè lọ́wọ́ rẹ̀ tí ì ṣe fún mi èmi ò mọ tẹ́ ń béèrè dádì èmi ò mọ tẹ́ ń béèrè mọ́mì ẹ jẹ́ lọ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ náà tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ kí n tẹ́ ń béèrè yẹn títí wọnú oṣù kọkànlá ẹ̀sùn wọn tí èyí tí ì ṣe é ọlọ́run májẹ̀mú yá dáríjì mi ẹ gbàdúrà yìí orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú agbára ẹ̀ṣẹ̀ tó lè wà ní ọwọ́ mi èyí tó jẹ́ pé ohun tí mo mọ̀ láti january títí di wákàtí ọ̀wẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti rí èsì rẹ̀ ọba májẹ̀mú yá dáríjì mi ọba àwọn ọba dáríjì mi olúwa àwọn olúwa dáríjì mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò nínú ayé mi mú ẹ̀ṣẹ̀ yẹn kúrò nínú ọwọ́ mi má jẹ́ fọwọ́ mi dé ẹ̀ṣẹ̀ sí iwájú rẹ mọ́ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ wá lọ sọ fún ọlọ́run ọlọ́run bojú wò mí láti òkè wá irúgbìn àdúrà mi kèétí ìwù kókó àdúrà ni dádì mọ́mì mi kókó àdúrà ni mà irúgbìn àdúrà mi tó fẹ́ wù yólúwájú ó wù ní kámákíá ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù irúgbìn àdúrà tí mo fún yìí ọlọ́run má jẹ̀mú ṣùgbọ́n tó fẹ́ wù yìí olúwajú ó wù fún mi ọba àwọn ọba jí ó fún mi irúgbìn àdúrà mi ó yá máa jí ó wù ọba májẹ̀mú ó yá máa jí ó wù ọba àwọn bóyá máa jí ó wù ọdún yìí ò gbọ́dọ̀ lọ́mọ yín lọ́wọ́ sà bẹ́ẹ̀ ni màá ọdún yìí ò gbọ́dọ̀ lọ́mọ yín lọ́wọ́ irúgbìn àdúrà yín lórúkọ jésù mọ́mì dádì irúgbìn yín yóò wù kí ọdún ìkó tó parí ní orúkọ Jésù ẹ ó rí àmì Ọlọ́run nínú ayé yín <clears throat> irúgbìn àdúrà yín yóò wù tí ẹ ó sì ká Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára tó gbàdúrà ni Ọlọ́run má jẹ̀mú Olúwa mo rán sí orísun àdúrà mi ọlọ́run májẹ̀mú mo rán sí orísun àdúrà mi ní wákàtí ọ̀wọ̀ yìí orísun àdúrà mi olúwa jẹ́ ó ní ìsinmi orísun àdúrà mi olúwa jẹ́ ó ní ìsinmi nítorí àdúrà ẹlòmíràn ó máa ń fi sọ́ọ̀tún fi sósì ni èyí tó náà wá wò wó pé mo kú ṣe ń gbà tó bá ti fẹ́ gbà ni ó tún ṣe kíni yóò tún yẹ̀ síbòmíràn ẹ̀mí kan ló ń dàìváàtì àdúrà yẹn ló ń jí ó máa fì ọlọ́run fi ìdí àdúrà mi múlẹ̀ ọba àwọn ọba fi ìdí àdúrà mi múlẹ̀ kọ́dún ìtọ́ lolúwa jẹ́ rí àmì ìyanu nínú ayé mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù irúgbìn àdúrà yẹn èyí tó ń fì èyí tí ò ní ìsinmi yẹn lónìí ní orúkọ jésù ó yẹ kó ní ìsinmi bàbá o ọlọ́run má jẹ̀mú ọmọ bèọ́ sínú ayé àwọn bàbá màmá tá ń wò mí yẹn ìsinmi tó yẹ agbára àdúrà wọn láti jẹ́ kí irúgbìn wọn kó wù kí ògo ìtànná irúgbìn wọn kó wù jáde kí gbogbo ènìyàn kó rí ní orúkọ Jésù Olúwa tún ṣe gbogbo ibi tó fi àtúnṣe lọ́nà ojú ọ̀nà àdúrà wọn yẹn lónìí ní orúkọ Jésù ẹ̀mí mọ́ ó yá tún ṣe Ọlọ́run àwọn ọlọ́run ó yá tún ṣe bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù mọ́mì dádì àwọn mìíràn ti ń kó àjọ àdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni àwọn tó ń rọkọ̀ tuntun rà á àwọn tó ń kó lọlé tuntun ń kó lọlé wọn àwọn tó ń ṣe ohun rere ṣe é ní àkókò ìbá bí wọ́n ṣe sọ pé ayé ti le tó yìí bí wọ́n sọ pé ayé ti ń ṣe kí ni ó tán lọ yìí àwọn tó ń ṣe dáadáa ń bẹ̀ ń ṣe dáadáa ẹ̀mí má gbà mí àwọn kọ́nù àdúrà mi tí mò ń dá sí àdúrà dàbí bí ohun tá a gbé sí ibì kan tá a gbé nǹkan kan síbì kan ṣùgbọ́n tá a wá ń jù ú sínú rẹ̀ tá a ń jù ú sínú rẹ̀ ṣe rí pé December ti dé báyìí ó yẹ kẹ́ ẹ ti máa rí ọwọ́ Ọlọ́run nínú ayé yín ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára Olúwa gbà mí Ọlọ́run àwọn Ọlọ́run gbà mí ó yá jẹ́ ń kó àdúrà àjọ tí mo ti ń dá láti January ọba àwọn ọba jẹ́ nǹkan àjọ àdúrà ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọba májẹ̀mú àdúrà tí mo ti ń gbà láti January December ti tó báyìí December ti ń bọ̀ báyìí òkun ẹrú ti ń bọ̀ báyìí ọlọ́run májẹ̀mú ó yá kẹ́ ẹ kó àjọ àdúrà mọ́mì ẹ ṣe àmì ẹ ṣe àmì mo rí ọwọ́ àmì yín àbí mi ò rí i lórúkọ jésù ẹ kó àjọ àdúrà àjọ àdúrà tó yẹ yín èyí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún títí di wákàtí ọ̀wọ̀ yìí ṣùgbọ́n tẹ́ ẹ rò pé ọlọ́run kò gbọ́ mọ́mì dádì mi etí ọlọ́run kò di láti gbọ́ ohun ẹ̀bẹ̀ yín ó ti ní ká kan ìkú ó lòun yóò ṣe ó ní ká béèrè ó ní mo ní ká ẹ bẹ̀rẹ̀ ní òpin november yìí oṣù kọkànlá yìí kẹ́ ẹ fi béèrè nítorí dìsẹ́mbà yẹn ẹ gbọ́dọ̀ kó àjọ àdúrà mà ẹ gbọ́dọ̀ di dandan kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ kó àjọ àdúrà lórúkọ jésù mọ́mì dádì ẹ kó àjọ àdúrà àdúrà tẹ́ ẹ ti ń kọjá láti january títí di wákàtí ọ̀wọ̀ yìí èyí tẹ́ ẹ ń dá sínú kóló fún ọlọ́run lórúkọ jésù ẹ kó àjọ àdúrà náà ní òpin ọdún yìí Ogo tó yẹ kó tàn sí inú ayé yín èyí tí gbogbo èèyàn fi mọ̀ pé yẹ́ẹ̀sì lágbájá ní ògo lórúkọ jésù ó yẹ kó ṣẹlẹ̀ nínú ayé yín Ogo tuntun tí ẹnikẹ́ni èlò rí bẹ lọ́wọ́ ọlọ́run elédùmarè lónìí ní orúkọ jésù ó yẹ kó gbélé yín lọ́wọ́ mọ́mì ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ ẹ ṣe àmì ẹ ṣe àmì Ogo tuntun tí ọlọ́run yóò jogún fún yín èyí tí ò lè ní ìgbìmọ̀ nínú ní orúkọ jésù ó yẹ kó mọ́mì ògo titun ọyá kó gbà á fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹjá tún gba àdúrà mẹ́ta sí i nípasẹ̀ àdúrà ní ká tó lọ sínú ìpele mìíràn ẹjá sọ fún ọlọ́run ọlọ́run má jẹ̀mú olúwa detí sí ohun ẹ̀bẹ̀ mi ẹ̀mí má detí sí ohun ẹ̀bẹ̀ mi ó yá detí sí àròyé mi ní ọ̀sán yìí november ti ń tán lọ ní tòótọ́ ọjọ́ méjì péré ló kù òní ni twenty eight ọgbọ̀n péré ni oṣù yìí ọlọ́run májẹ̀mú gbà mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbà mí olúwa jẹ́ ń kó àjọ àdúrà níwọ̀n ọjọ́ méjì tó kù ká tó wọnú december yìí méjì tó kù ní november ká tó wọnú december yìí ìyanu lórúkọ rẹ kò sí ní tó lè ṣe kò sẹ́ni tó lè fà lọ́wọ́ sókè. Okay kò sẹ́ni tó dàbí rẹ kò sẹ́ni tá a lè fi ọ́ ọba májàmú ní orúkọ jésù ó yẹ ẹ̀rí ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run ti ìran lọ́wọ́ tí ìran lọ́wọ́ sókè ní orúkọ jésù ó yẹ kó ṣẹlẹ̀ nínú ayé yín ẹ̀rí ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run yóò dìde yóò ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmì àmì àmín lórúkọ jésù méjì ló nínú àdúrà yìí ẹ jẹ́ sọ fún ọlọ́run ẹ jẹ́ sọ fún ọlọ́run ìwú ẹ̀mí wo ló ń tọ àdúrà mi lẹ́yìn ìwú ẹ̀mí kẹ́mi tó ń gbé inú òkùnkùn wo ló ń tọ àdúrà mi lẹ́yìn tó o ní bí n bá ṣe ń gbà á tí mo sì ń sọ fún ọlọ́run ló ń tẹ́wọ́ gbà pé kò ní lè lọ ibi tó yẹ kó lọ ìwú àdúrà náà ní wákàtí ọ̀wẹ́ mo fẹ́ kó o di iná kó o sì kọlu gbogbo orú ọwọ́ bẹ́ẹ̀ ní wákàtí ọ̀wẹ́ yìí ìwọ àdúrà mi ó yá di iná ní wákàtí ọ̀wọ̀ yìí kó o di ẹ̀yẹ iná gbogbo ọwọ́ tó náwó láti máa tẹ́wọ́ gba àdúrà mi tó níbi tó yẹ kí àdúrà mi kó dé kí n sì rí pàṣẹ rẹ̀ òun ò ní jọ́rọ́ náà lọ iná ọlọ́run ó yá kọlù gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbàgà jésù iná ọlọ́run o ó yá ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ọwọ́ tó ń gbàdúrà mi tó ń tẹ́wọ́ tó ń gbà tó lòun ò ní jó débi tó yẹ kó dé. tó lòun ò ní jẹ́ irọ́ náà lọ mọ́mì tó lòun na jẹ́ ká irọ́ náà lọ dáàdì na lòun jẹ́ náà lọ tó ní bẹ́ẹ̀ lu ẹ̀sìn náà lẹ́tùn ṣe lu ọdún yìí náà sì ta lọ́ńtòótọ́ tó sì tún rí bẹ́ẹ̀ lónìí ní orúkọ Jésù àárọ̀ ọ̀run kó dàpọ̀ máa rà ó kó kọlu ẹni bẹ́ẹ̀ lónìí ní Jésù kó ṣíwọ́ ni yóò rí Jésù Olúwa wa àmín Jésù àdúrà á lọ sọ fún Ọlọ́run ìwọ ẹ̀mí ẹ̀mí àìrí tó ń rin ìrìn àjò ní inú ayé mi ó pẹ́ bí a ti débi olóore ní ọmọ ní àtakò nínú ìwọ ẹ̀mí tó pẹ́rẹ́ ní odidi ẹ̀mí tó jẹ́ pé nígbà bá dọ́lọ́ ọ̀dọ̀ olóore aláàánú mi inú mú ẹ̀mí ìtakò wá láti jẹ́ pé kí wọ́n mọ̀ ṣe mí lóore ní wákàtí òun yá ṣíwọ́ sẹ́kù ọ̀nà ayé mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù ìwọ dídí ẹ̀mí tó ń tẹ̀lé yín kiri tó ń bá yín rìnrìn àjò tó ń sìn débi olóore yín tó ń sìn débi aláàánú yín tó lóore aláàánú yín wá ní àtakò nínú tátakò ń débi olóore fún yín lónìí ní orúkọ jésù ìwọ agbára náà ní orúkọ jésù yá kó dòkú dànù mo ló dòkú nítorí pé kí ni àwọn ìránṣẹ́ ìgbọ́dọ̀ rọ́nà lọ ọ̀nà kó ń là fún yín jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù mọ́mí dáàdì olúwa kó fi àṣẹ dá yín lò lórí agbára àdúrà tí ẹ gbà yẹn ní orúkọ jésù ọ̀nà kó là fún yín tọ́nà yẹn bá là ní orúkọ jésù kó má ṣe dí mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ já lọ sínú ìpele mìíràn ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára òun gbé àánú rẹ ń gbẹmí olúwa fún mi mu ẹ̀mí mọ́ rẹ ń gbẹmí ọlọ́run má jẹ̀mí ó yá mi ìfọ̀kànbalẹ̀ sínú ayé mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù ga gbé àánú rẹ ní orúkọ jésù ó yá fi pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mi mu mọ́mí dáàdì òun gbé ọlọ́run alààyè kò ní gbẹ̀yìn mọ́ ọba má jẹ̀mú yóò pọ́n mi mọ́mì omi ìfọ̀kànbalẹ̀ tọ́ sí yín lórúkọ jésù olúwa yóò pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún yín ní orúkọ jésù ẹ ò ní ráre fún ohunkóhun bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹjẹ́ lọ tún sọ fún ọlọ́run àmọ́ gbàdúrà ni tí jésù èdè àmọ́ bẹ́ẹ̀ lọ ni ẹjẹ́ sọ fọlọ́run èyí mọ̀ bá tó pọ̀ ní ipá àtẹ́gbára olúwa má fi sa ara mi dè mí má fàgọ́ ara mi dà mí láàmú olúwa gbà mí èmi ò mọ̀rísun àìsàn yín mi ò mọ àìsàn tó ṣe yín dáàdì mọ́mì mi ò mọ̀rísun àìsàn yẹn gan mà ọlọ́run gbà mí kí n máa fi àìsàn lọ ilé ayé ọlọ́run gbà mí kí àìsàn máa ṣe kí n kọ́ máa ṣe àgọ́ ara yín yẹn ọlọ́run gbà mí ẹ̀mí má gbà mí má fi sara yín dèyí mọ́ olúwa gbàdúrà fún yín ẹ yẹ sọ́ àdúrà ní wákàtí ọ̀wẹ́ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú o gbogbo ohun tí ọ̀tá lérò pọ̀ ń fi dè yín yẹn lónìí ní orúkọ jésù olúwa lọ tú yín sílẹ̀ mi ò fẹ́ mọ ibi tó wù kí wọ́n dè wọ́n mọ́ mi ò fẹ́ mọ ẹni tó wù kó wà ní ìdí ọ̀rọ̀ yín mo bú jáde nínú ẹ̀jẹ̀ jésù kristi torí ilẹ̀ mìíràn iyanrìn ni mo bú jáde nínú àpáta ayérayé ilẹ̀ mìíràn iyanrìn ni gbogbo agbára kágbára tí ò rí ní ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀ èyí tí ò lè sọ̀rọ̀ Jésù nínú ara rẹ̀ tó lè náà wọ́n máa fi ẹ̀mí àìsàn ṣe yín tàbí ẹ̀mí àìsàn tó lè máa pẹ́ yín lọ́wọ́ lọ ṣe yín lónìí ní orúkọ Jésù gbogbo ẹ̀mí náà kó fi ayé yín sílẹ̀ gbogbo ẹ̀mí àìsàn náà kó fi ayé yín sílẹ̀ lónìí ní orúkọ Jésù ẹ̀ ní fi àìsàn lólé ayé yín mọ́ gbogbogbò ẹ̀sán yẹn ní orúkọ Jésù ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ẹ jẹ́ lọ tún sọ fọlọ́run ìmọ̀ ọba tó pọ̀ nígbà àti agbára dìsẹ́mbà ló ń bọ̀ yìí o ẹ rí àwọn mìíràn ń kájọ oríṣiríṣi làjọ o olúwa má jẹ́ ń kájọ ibi olúwa má jẹ́ ń kájọ ibi àjọ ẹbí má jẹ́ ó ṣẹlẹ̀ nù ilé mi àjọ ẹkú má jẹ́ ó ṣẹlẹ̀ nù ayé àwọn ọmọ mi àjọ ẹkú má jẹ́ ó ṣẹlẹ̀ nù ayé ọmọ ọmọ mi ọlọ́run gbà mí má jẹ́ kájọ ẹkú ẹ gbàdúrà orúkọ orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run gbà mí bàbá ṣàánú mi má jẹ́ kájọ ẹkùn lórí ọmọ lórí ọmọ mọ́ ọlọ́run gbà mí lórí ọkọ mọ́ má jẹ́ kájọ ẹkùn ọlọ́run ràn mí lọ́wọ́ bàbá ṣàánú fún mi lórúkọ jésù mọ́mì dádì ẹ ò ní kó àjọ ẹkùn gbogbo àjọ ẹkùn tí ayé máa bára wọn dá ní orúkọ jésù wọn ò ní bèrè ẹnu ilé yé lórúkọ jésù wọn ò ní bèrè ẹnu ilé tèmi náà ọlọ́run má jẹ̀mú yóò wà pẹ̀lú wa ẹ̀jẹ̀ jésù kó máa sàn nínú ayé wa lórí wa lórí àwọn ọmọ ọmọ ọmọ lórúkọ jésù bẹ́ẹ̀ ni òrè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà yẹn kù méjì péré ká tó lọ sínú ìpele mìíràn ẹ̀mí mọba tó pọ̀ ní ipá àti agbára mo ní bí ìpín mi bá burú jésù ó yẹ sọ dayọ̀ fún mi ebi wọn ló sọ ẹbí dire ìwọ tó sọ máràdídídùn kò sí ní tó lè ṣe ọlọ́run májẹ̀mú ó kún fún àánú púpọ̀ bàbá dáadáa ni ọlọ́run fàánú ràn mí lọ́wọ́ fàánú ràn mí lọ́wọ́ fi tún ìpín mi ṣe fi tún ìṣẹ̀dá mi ṣe fi tún àyànmọ́ mi ṣe ní wákàtí ọ̀wẹ̀ ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú yá kó tún ìpín yín ṣe kó tún ìṣẹ̀dá yín ṣe bàbá tún àyànmọ́ wọn ṣe gbogbo bí àyànmọ́ wọn ti kù díẹ̀ káàtó gbogbo bí ìpín wọn ti kù díẹ̀ káàtó lónìí ọlọ́run má jẹ̀mú yá lọ sórí orísun náà ó yá lọ máa tún ṣe bàbá tún ṣe ọmọ tún ṣe ẹ̀mí mọ́ yá tún ṣe lónìí ní orúkọ jésù ọwọ́ ẹ̀túnṣe ọlọ́run alàyè èyí tí máa tún ìpín ṣe èyí tí tún ṣẹ̀dá ṣe èyí tí tún kádàrá ṣe ó yẹ kó tún kádàrá yín ṣe láti wákàtí ọ̀wẹ́ lọ ohun tó yẹ ń ya yẹ yín ní orúkọ jésù olúwa yóò ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín

lórúkọ jésù mo ní òní jẹ́ ìpè wa ọba má jẹ́ mú yá tó ìpè wa ṣe má jẹ́ bá wọn gbẹ lẹ́tà ibi má jẹ́ bá wọn gbẹ lẹ́tà ẹkún gbogbo lẹ́tà fẹ́kúkà fẹ́kúkà ètò èèyàn ọgbọ̀n tí ó sọ fún kọlù nù ní orúkọ jésù bàbá mo bì ọ́ lórí gbogbo òṣèdá gbogbo ojú kọ̀ọ̀kan tó ń wò mí gbogbo ọkàn tó ń wò mí lórúkọ ọlọ́run alàyè mo fi ìpè mi gbàdúrà fún yín gbogbo tí ṣe lẹ́tà ọ̀fọ̀ gbogbo tí ṣe lẹ́tà ẹkún lónìí ní orúkọ jésù olúwa máa fi jóná bàbá mo bì ọ́ bàbá fi jóná ọmọ fi jóná ẹ̀mí mọ́ fi jóná lórí orí kọ̀ọ̀kan lórí ìdílé kọ̀ọ̀kan lórí inú ilé kọ̀ọ̀kan lórí ayé ọmọ lórí ayé ọmọ ọmọ lónìí ní orúkọ jésù gbogbo tí ṣe lẹ́tọ̀ ikú lẹ́tẹ̀fọ̀ ní orúkọ jésù lẹ́tọ̀ ikú lẹ́tọ̀fọ̀ mọ́jọ ya ilé wa ọba májẹ̀mú ya fi iná jò bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ọlọ́run májẹ̀mú ya kó fi àṣẹ dá yín lò ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò gbogbo tí ṣe lẹ́tọ̀ fún lẹ́tọ̀ ẹkụ ní orúkọ jésù kò ní jẹ́ ìpín wá ọlọ́run májẹ̀mú yóò fa lẹ́tọ̀ ẹkụ yá bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmì àmì àmì lórúkọ jésù ẹjẹ́ lọ tún sọ fún ọlọ́run ẹjẹ́ sọ fún àmọ́ gbàdúrà ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa tàmí lọ́rẹ̀ ọdún ẹ̀rí ó ṣe pàtàkì ó ṣe kókò ẹ̀mí lọ́rẹ̀ mi usme kọ́dún èkó tó parí tamilọ́rẹ̀ ọdún ohun rere tó tọ́ sí ayé mi ó yá ṣe fún mi tamilọ́rẹ̀ ọdún ẹ gbàdúrà yìí orúkọ jésù orúkọ jésù agbára jésù àgbàga jésù olúwa tamilọ́rẹ̀ ọdún ohun tó yẹ mí tó tọ́ sí mi ní ohun rere ní orúkọ jésù bàbá ṣe fún mi ọmọ ṣe fún mi ẹ̀mí mọ́ ṣe fún mi mọ́mì dáàdì lórúkọ jésù olúwa yóò tàn lọ́rẹ̀ ọdún ohun tó tọ́ sí yín ní orúkọ jésù olúwa yóò ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù bẹ́ẹ̀ ni o nítorí pé kí ni ẹni mọ́tò tọ́ sí yóò béèrè tiẹ̀ lọ́wọ́ ọlọ́run ẹni ọmọ tọ́ sí yóò béèrè tiẹ̀ lọ́wọ́ ọlọ́run mọ́mì ẹni ọkọ tọ́ sí tó fẹ́ ní adé gidi lórí eh, ọkùnrin gidi tí ìsọkùnrin bẹ́ẹ̀ tí ìsọkùnrin gbégbá kémi náà gbé agbọ̀n bẹ́ẹ̀ ni. ọkùnrin gbé gbàǹgbàgbọ̀n tí ì ṣerú bẹ́ẹ̀ ìwọ náà ṣèyí èmi náà ṣe léyìí a máa pín ṣe ni ẹni ọkùnrin gidi tọ́ sí yóò béèrè lọ́wọ́ ọlọ́run ọdún yóò gbọ́dọ̀ lọ ọmọ yín lọ́wọ́ mò ń sọ fún yín ẹ má jẹ́ kó lọ kọ́dún yìí tó parí ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ ní ohun àtọ́ka sí èyí tẹ́ ẹ ti ń bè lọ́jọ́ tó ti pẹ́ yẹn tí èyí ti tẹ̀yìn lọ́wọ́ ṣé aya rere lẹ́yìn ń béèrè fún torí pàmí eh, ń kú sórí bẹ́ńbẹ́lì tó ń bẹ ní ọwọ́ yín ṣùgbọ́n ẹ̀ ń béèrè obìnrin rere obìnrin àlàáfíà dádì obìnrin tó jẹ́ pé ògo rẹ̀ yọ papọ̀ mọ́ ògo yín e ẹ ń sọ fọlọ́run ni ọkọ gidi aya gidi lẹ̀ ń fẹ́ lónìí ní orúkọ Jésù kọ́ni tó parí ó yá kó dá yín náà e ẹ gbàdúrà. orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù ọkọ gidi lẹ́bẹ̀rẹ̀ aya gidi lẹ́bẹ̀rẹ̀ ní orúkọ jésù olúwa kò ṣe fún yín aya gidi èyí tí ó mọ̀ yín lọ́wọ́ èyí tí ó fẹ́ yín pẹ̀lú rẹ̀ ní orúkọ jésù pẹ̀lú àléébù ara yín tí ò ní wo ti ẹ̀gàn tàbí ohun kankan ní orúkọ jésù ya kó fi lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù brọ́dà ní físà làwọn ń béèrè ń tàwọn brọ́dà yẹn sọ pé físà làwọn ṣe kíni wọ́n ní làwọn ń béèrè àwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ kúrò ní ìlú yìí wọ́n ní físà làwọn ń bẹ lọ́run pé kọ́lọ́run kó ṣe kíni kó gbà fún àwọn látọjọ́ tó ti pẹ́ ẹja sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára kí ló dé tí wọ́n ń ba pálí mi jẹ́ ẹ̀ ń wò pé wọ́n máa ba pálí jẹ́ ẹ̀mọye pálí ló ti wà lọ́wọ́ yín àmì ni àmì tí wọ́n fi sí yín lára ni ẹ sọ fọ́lọ́run bí ẹ ṣe ń gbàdúrà náà nìkẹ́ mọ́ jẹ́ sọ̀mọ́lẹ̀ kẹ́ ẹ máa fò sókè kẹ́ ẹ máa kí àwọn àmì yẹn kó máa bọ́ lára yín gbogbo àmì tó jẹ́ pé ó ń bá yín rìn ìrìn àjò bí ẹ ṣe ń fò sókè tí ẹ ń fò sókè yẹn gbogbo ọwọ́ ẹbí náà kó máa jábọ́ ní ara yín ọwọ́ tó ń bá yín débi ẹ́mbàsì yẹn tó ń bá yín débi tó yẹ kẹ́ ẹ ti gba físà ní orúkọ Jésù ọwọ́ ẹbí yẹn ní orúkọ Jésù ó yá kó fẹ́ ayé yín sílẹ̀ ó yá kó pòrákò nu ayé yín bàbá bàbá o ọwọ́ àlàáfíà ọlọ́run àlàyé ó yá kó tún ayé yín ṣe látòní lọ ní orúkọ jésù ẹ ó gbà físà ayọ̀ mo lẹ́rìí gbà ọkàn yín yóò dẹ̀ balẹ̀ ẹ lè tọ́lọ́pẹ́ nínú ìjọ yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ sọ pé ìránṣẹ́ kan àmọ́ bá ń bẹ̀ bí ìgbà tó ti dá yín sojú ọlọ́run ó ti mú kú ọjọ́ náà yóò ní ọ̀fù torí pé kíni ẹni tí ọlọ́run dàpọ̀ mọ́ tí ó lu páálí yín báyìí tí ó fòǹtẹ̀ lù ú tí ó fún yín ní físà ọlọ́run yóò ti pààrọ̀ rẹ̀ nítorí ètò ń ro ọmọ yín yẹn ọlọ́run á fi ẹlòmíràn rọ́pò rẹ̀ ní àsìkò tẹ́ ẹ bá tún mú páálí yín lọ lórúkọ jésù kò ní sí ní díútì nígbà náà ẹ ó rí físà yẹn gbà bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù dádì ẹni tẹ́ fẹ́ ni pé iṣẹ́ yín tó ń dàrú yìí á jẹ́ gbàdúrà lé lórí iṣẹ́ bàbá tó ń dàrú tó ń fò tó ń fò ní gbogbo ìgbà tó dàbí ogun pé ogun gbèsè ti fẹ́ dé yìí ọlọ́run má jẹ̀mú mú ọwọ́ gbèsè kúrò lórí iṣẹ́ wọn gbogbo ọwọ́ gbèsè tó ń dààmú iṣẹ́ wọn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù ó yá bá gbèsè wí gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọwọ́ gbèsè lórí ayé yín lórí iṣẹ́ yẹn èyí tí wọ́n mọ̀ yín mọ̀ ní orúkọ jésù olúwa má wá gbèsè kúrò bàbá má wá gbèsè kúrò ọmọ má wá gbèsè kúrò má wá àgbàná kúrò gbogbo ogun gbèsè kó fi iṣẹ́ yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ̀mí gbèsè ní orúkọ jésù ó yá kó dàwátì nínú ayé yín gbogbo ogun gbèsè tó lòun ọba yín dé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ odò yẹn ní orúkọ jésù ó yá kó fi ayé yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù a ń lọ nínú ìpele àdúrà mi náà nù àdúrà láàmú gba tí jésù èdè ẹja sọ fọ́lọ́run ọlọ́run má jẹ̀mú olúwa mò ń bì ọ́ olúwa jẹ́ kí ọ̀nà kó là fún mi torí ẹni tí ó ń bẹ láhùn kí ọ̀nà kó là fún kò ní tọrọ ọmọ ẹ rí ẹ ń wò pé kí ló dé tó fi jẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ yín wọ́n ti wà ní ipò ńlá wọ́n ti wà ní ipò gíga ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀nà ètí ìlà fún ẹ̀yin ẹja sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa jẹ́ kí ọ̀nà kó là fún bàbá màmá yìí ọ̀nà yóò là fún yín kódà yóò là fún yín ju bí ẹ ṣe lérò lọ òye tí ọlọ́run wọ́n fi la ọ̀nà fún yín ẹnikẹ́ni kò ní lè di tá a bá rí agbára kágbára tó máa ń mọ́nítọ̀ ìrìn àgbáyé yín lónìí ní orúkọ jésù yóò fi ayé yín sílẹ̀ yóò jẹ́ kí ọ̀nà kó là fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àbí lórúkọ jésù ẹjẹ́ tó sáré gbàdúrà yìí ọba tó pọ̀ nípa àti agbára ìlú bẹ́ẹ̀ náà ṣe ń làágùn bí jésù náà ṣe ń làánù níjọ́ kìíní àná bàbá ńlá ìrọ̀mí ara rẹ̀ dàbí ẹ̀jẹ̀ bí tiwọn ò tiẹ̀ lè dàbí ẹ̀jẹ̀ ní àkókò yìí ṣe àwọn pé nínú àwẹ̀ ló wà ẹjẹ́ sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára ọlọ́run gbà mí jólóore aláàánú ó dìde sí mi olúwa jólóore aláàánú ó dìde sí mi olóore kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ torí oore ń bẹ lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dùnmọ̀ ẹ̀yẹn tó bá fẹ́ ràn sí ni oore ń bẹ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ẹni tí ọba ràn sí báyìí yóò kàn rán lágbájá ní pé gbà ọyá máa lọ sọ́dọ̀ yẹ́ ẹ̀rí abániṣe mo fẹ́ kọ́ ọ máa lọ ràn lọ́wọ́ kó o máa ṣe tó bá fẹ́ fún un mo fẹ́ kọ́ ọ lọ ṣe tó tọ́ sínú ìjọ rẹ̀ ẹ rí olórí aláàánú nù ẹ̀mí mọ́ gbà mí olórí aláàánú tí ò ní ìgbìmọ̀ èyí tí ò ní kọmití olúwa rán sínú ayé mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù olórí láàánú ètí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmití ọlọ́run májẹ̀mú ó yá kó ràn sínú ayé yín ó yá kó ràn sínú ayé tèmi náà olórí aláàánú ńlá ètí ò ní ìgbìmọ̀ tí ò ní kọmití lónìí ní orúkọ jésù ó yá ràn sí wa bàbá ràn sí wa ọmọ ràn sí wa ẹ̀mọ́ ràn sí wa lónìí ní orúkọ jésù ó yá jẹ́ àràánú gbà àánú rẹ̀ ó olúwa ràn sí wa ní wákàtí ọ̀rẹ́kọ́dún kó tó parí aláàánú ni ọ́ o ti lọ sànú fáwọn tó sànú fún bàbá kàwáyé ọmọ kàwáyé ẹ̀mọ́ kàwáyé ó yá fún aláàánú rẹ̀ jáàánú rẹ̀ ó tọ́ sí wa bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ lọ tó gbàdúrà ká tó kù yìí ká tó bọ́ sínú ìpele míì ẹ̀yin mọ̀ ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run má jẹ̀mú má jẹun kú kí n tó kú ṣe rí ìṣẹ̀dá tí ń bẹ nínú ayé nísinsìnyí ẹlòmíràn ọmọ sáà rìn lọ ní ó dìgbà ẹ bá fọwọ́ kàn kó tó di pọ́ngbọ́ ẹ bá pé jù bẹ́ẹ̀ lọ nítorí pé kíni ayé ti gbé nǹkan míì lé lọ́wọ́ kò rójútù ìrìn àjò rẹ̀ mọ́sà lọ dàrú ni ẹ sì sẹ̀ mọ́ fọ́tọ́ ni ẹ̀mí mọ́ gbà mí mọ́jà yóò sọ mí di rádaràda má jẹ́ ayé sọ mí ní rédèdèdè má jẹ́ wọ́n sọ mí ní rádàdà má jẹ́ wọ́n gbé kádàrá ibilé mi lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú má jẹ́ ayé sọ mí ní rádàdà tọmọtọmọ tọmọ tọkọmọ lórúkọ jésù ayé ò ní sọ yín ní rádàdà ayé ò ní gbé tí ì ṣe ti ń lé yín lọ́wọ́ gbogbo èrè àjọ ayé yín ní orúkọ jésù yóò ní ògo nínú ni gbogbo tí ń dààmú ayé àwọn èèyàn ní ayé ní ọwọ́ lọ́wọ́ yìí ní orúkọ jésù kò ní jẹ́ ìpín yín gbogbo ìdààmú àti ìfòró èjì èṣùgbọ́n tó gbọ́n síta ó mọ̀ọ́mọ̀ gbọ́n síta ni òun náà fọ́ yóò náà kéré ọdún tiẹ̀ lórúkọ jésù àwọn oníwà nínú èrè tí ó kó òun náà gbọ́dọ̀ kéré òun náà jíṣẹ́ fún àwọn ẹ̀mí tiẹ̀ náà lórúkọ jésù gbogbo ẹ̀mí tí èṣù fọ́n síta fún ìkórè tiẹ̀ ní orúkọ jésù kò ní rí àwa kó lérè tọmọtọmọ tọmọmọtọmọmọ lórúkọ jésù àwọn òní jẹni rẹ̀ lórúkọ jésù mo láàní jẹ́ ẹran rẹ̀ lórúkọ jésù àwọn ò ní ṣe tiẹ̀ gbogbo wàhálà ìdààmú tó fọ́n síta yẹn ní orúkọ jésù kò ní ya ilé wa kò ní jẹ́ ìpín wa bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ọlọ́run má jẹ̀mú ó yá fi àṣẹ dá wa lóhùn ọba àwọn ọba ó yá fi àṣẹ dá wa lóhùn ọba tó pọ̀ nípa àtìpọ́ ó yá fi àṣẹ dá wa lóhùn gbogbo lẹ́tà ibi lẹ́tà èṣù tó fọ́n síta yẹn lónìí ní orúkọ jésù mo ní òní ya ilé wa mọ́mì dádì ẹ ṣe àmì ẹ ṣe àmì lórúkọ jésù mo ní òní ya ilé yín tètè máa ṣí à prógrámù ìfisáré ṣí àrẹ fún ènìyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lórúkọ jésù ohun tó jọ ohun tó ní àkójọpọ̀ oore ní orúkọ jésù lóra yóò fi lé yín lọ́wọ́ ohun àkójọpọ̀ èèyàn mẹ́jọ ní ká ẹ ṣí àrẹ fún àkójọpọ̀ oore ńlá ètí ò ní ṣe é pín fún ọ̀tá láti lè wọ àárín rẹ̀ èyí tí ò ní ṣe é bù fún èṣù láti lè wọnú rẹ̀ ní orúkọ jésù olúwa yóò gbà fún yín ẹ kọ àjò àdúrà kọ́dún ètò parí mọ́mí ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ dádì ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ ẹ kọ àjò àdúrà bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ọlọ́run májẹ̀mú ó yá kó fi àṣẹ dá wa lóhùn lórí àdúrà tá a gbà yẹn bàbá fàṣẹ dá wa lóhùn a ó yàn títí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi tí a bá fẹ́ sùn ní alẹ́ ẹ já máa lọ ìwé psalm sixteen psalm sixteen ẹsẹ̀ kẹjọ rẹ̀ péré ẹ jẹ́ ká máa lò ó ká máa fi bẹ ọlọ́run lórúkọ jésù a ò ní gbèrè tìjú lórúkọ jésù a ò ní gbèrè tìjú lórúkọ jésù a ò ní dẹni ìtàkùn bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ká tó tún lọ nínú àdúrà mi mo fẹ́ gbà wá ní ìyànjú kékeré kan àwa tá a jẹ́ òbí fún àwọn ọmọ ẹ rí àwọn ẹlẹ́sìn wa kejì yẹn àti kékeré báyìí tí wọ́n bá fẹ́ ṣàlùwà láwọn afẹ́ ọmọ wọn sẹ́gbẹ̀ẹ́ wọn bí wọ́n ṣe ń ṣe lọ́mọ náà mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n máa sọ pé láti kékeré ní eh, mùsùlùmí ti ń kọ́mẹ̀ ní àsọ̀ bí ó ṣe máa ṣe é. ẹjọ́ tá a jẹ́ kìrìsìtẹ́nì náà ẹ jẹ́ ká máa mú ọmọ wa àwọn mìíràn ọmọ láwọn lọ chọ́ọ̀chì dáná lẹ̀ fún mi o fọ gbogbo aṣọ kí ló dé tẹ̀ ẹ̀jọ́ lọ kí ló dé tẹ̀ mú àwọn ọmọ yẹn lọ ká ẹ jẹ́ kí wọ́n tètè máa mọ ọlọ́run ọmọ tẹ́ ẹ̀ mú mọ ojú ọlọ́run tẹ́ ẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó máa gbé inú rẹ̀ ẹ wá ló ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ló ń hùwàkiwà ẹni kò gbọ́rọ̀ sẹ́yìn gan lẹ́nu ó pọ́sibù kó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe jáde tán tẹ́yìn lẹ́ẹ̀ lọ sí ilé ìjọsìn kó náà gba bòmíràn lọ kó ku gẹ́gẹ́ tẹ́ fẹ́ dé kó sẹ̀ mọ ṣe tẹ́ fẹ́ ṣe ṣe é mọ ṣàkíyèsí pé ńgbẹ́ bá dé lẹ́sí pé gbogbo tó ẹni kó ṣe látàrọ kò tí ì parí ẹ̀ ó sì ń bẹ lẹ́nu rẹ̀ ṣé tó ṣiṣẹ́ látàrọ náà rè òun lọ òun gbọ̀rẹ́ òun wá sí mi kọ̀ rẹ́ nítorí pé ó ti mọ̀ wípé ẹ ti fún ọ ní àkókò tó ẹ sì ti lọ ó sì ti mọ ìgbà tí àkókò tẹ́ẹ̀dé á tètè padà dé á wá kọ̀ǹtínú ilẹ̀ fi máa bá ní ìdajì iṣẹ́ pé kèé tí ì ṣe ju ìdajì lọ láti ìgbà tẹ́ ẹ ti lọ ẹ jẹ́ ká máa fi ọ̀nà àdúrà tá a fi ń gbà táwa fi ń bọ ọlọ́run sọ ẹ jẹ́ ká máa fi mọ ọmọ wa ẹ jẹ́ ká máa mú àwọn ọmọ wa mọ ọlọ́run nípasẹ̀ yìí n ò ní ní oore ọ̀fẹ́ àti kẹgbẹ́kẹgbẹ́ wọn ò ní ní oore ọ̀fẹ́ láti wu ìwàkiwà kódà bí ènìyàn bá fẹ́ kọ́ wọn ní ìwàkiwà gan wọn máa jẹ́ kó yé pé bíbélì mi ò fi kọ́ mi bẹ́ẹ̀ torí ńgbà tẹ́lẹ́tà náà bá sọ lójú wọn àwọn ọmọ pé bíbélì mi ò fi kọ́ mi bẹ́ẹ̀ pé kí a máa ṣe kíni kí a máa jalè tàbí ká máa ṣe kíni kí a máa ṣe inúnibíni sí ọmọnìkejì wa bí ọmọnìkejì rẹ bá ṣì ọ́ tàbí ó bá rí pé wọ́n ló ṣẹ́ ẹ́ clear rẹ̀ nítorí pé kí ni ọ̀nà ọ̀nà ọ̀nà máa ń dí mọ́ ẹni tó bá ní ìkùsínú ọmọnìkejì ni ọ máa fi yé bẹ́ẹ̀ yóò sì máa yé débi wípé màmá mi ní wọn kì í yan òdì bíbélì àwọn òfin káwọn bẹ́ẹ̀ ẹ rí i pé nínú rẹ̀ lọ́mọ náà mo fi sọ̀rọ̀ pé hmm, lágbájá màmá mi ní bíbélì wọn ò fi kọ́ wa bẹ́ẹ̀ pé ká máa ṣe kíni ká máa hùwà báyìí ọ̀rọ̀ ọlọ́run yẹn á máa jókòó ní inú rẹ̀ ní gbogbo ìgbà a mọ̀ nínú ìwà àti ìṣesí a mọ̀ rí nínú sí àti ìwà rẹ̀ láàárín àwọn ẹgbẹ́ rẹ̀ kódà bí àwọn ẹgbẹ́ kan bá wà ní ibì kan ní inú iléèwé tí wọ́n rí pé ìpéjọpọ̀ wọn kò bá tòun mu ẹ rí i pé yóò kúrò ní àárín wọn yóò sọ fún wọn pé bẹ́ẹ̀lì òun ò fi yóò bẹ́ẹ̀ pé káwọn máa ṣe kíni káwọn máa ní ìgbìmọ̀ nípa ẹ̀mí òkùnkùn torí ń gbàtà bá ti rí yé tó sì ti mọ̀ ọ́ tó ti mọ ọ̀nà náà tó ti ń tọ̀ ọ́ bó ti wù kọ́ka gbogbo òwe tó ìyá rẹ̀ yóò jèrè rẹ̀ ṣùgbọ́n ọmọ tó jẹ́ pé àfi ọ̀nà ọlọ́run tán kò sì ní ìbẹ̀rù ọkàn àwọn òbí rẹ̀ yóò kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó lè jẹ́ pé graduation rẹ̀ gangan ni làwọn ẹ̀mí yóò ní yes ó ti wá tàkòkò táwọn ó ṣe kínní táwọn ó gbẹ̀ ẹ̀mí rẹ̀ nípasẹ̀ rẹ̀ gan ní ìgbà mìíràn wọn a máa pọ́ ọmọ mìíràn síwájú ilé rẹ̀ níwájú ilé àwọn òbí rẹ̀ bó ló ṣe máa rí fún òbí yẹn ní àdúgbò bó ló ṣe máa rí fún òbí yẹn ní ìlú tó ń gbé kó jẹ́ pé ló kọ́lé yẹn bó ló ṣe máa rí fún ṣé ìtìjú àti ẹ̀gàn kọ́ ni ó jẹ́ fún un ṣùgbọ́n gbàtà bá ti fi ọ̀nà agbára àdúrà mọ ọmọ wa nípasẹ̀ yìí ọ̀nà ni yóò máa tọ̀ ọ̀nà tá a fi lé ni yóò máa tọ̀ kò ní yẹ̀ ní ojú ọ̀nà tá a fi lé yẹn kò ní lè padà ní ojú ọ̀nà tá a fi lé kìkìdá ká ṣe kínni ká fojú ọ̀nà tó tọ́ tó yẹ mo lórúkọ jésù a ó jèrè àwọn ọmọ náà gbogbo ikú òjijì tó ń pa ọmọ ní àkókò yìí ló jẹ́ ń fi ìmọ̀ràn yìí ló jẹ́ ń fi kún ọ̀rọ̀ yìí ní ìdí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí àwọn èwe ní àkókò yìí àgàgà ní ilé ìwé níbi irú is station yẹn ó ṣẹlẹ̀ káàkiri ṣùgbọ́n ní is station tó bá fi ọmọ rẹ lé ó ní ìfọ̀kànbalẹ̀ wípé mo jẹ́rìí ọmọ mi kò sí nínú ẹgbẹ́kẹ́gbẹ́ nínú isc ọmọ rẹ wà ó ní ìfọ̀kànbalẹ̀ pé mo ní ìgbàgbọ́ pé ilé ìwé lọmọ mi wà kò sí níbi ẹgbẹ́kẹ́gbẹ́ lórúkọ jésù bàbá gbogbo wàhálà àti wa lórí àwọn ọmọ wa lórúkọ jésù kò ní já sí asán gbogbo wàhálà wa lórí àwọn ọmọ náà lórúkọ jésù kò ní já sí òfo wọn ó dẹ̀ wa débi wípé wọn ò ṣe tí wọ́n fẹ́ ṣe nínú ayé wọ́n á wúlò fún ara wọn wọ́n á wúlò fún ìlú wọ́n á wúlò fún orílẹ̀-èdè wọ́n á dẹ̀ wúlò fún ìlú ní àpapọ̀ kìkìdá ká fi agbára àdúrà ká fi máa ràn wọ́n lọ ká sì máa fi agbára àdúrà ká máa fi ṣí wọn ní etí bí wọ́n ṣe hùwà nínú ayé rèé ọlọ́run májẹ̀mú yóò dì wá mú èyí ẹ ká gbàdúrà lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ọlọ́run gbà mí tá a bá rí ọmọ kọ́mọ tó dùnmọ́ tó jẹ́ pé ẹ̀mí tó ń bẹ nínú ara rẹ̀ ẹ̀mí tí máa bá yí ọmọ jẹ́ ni má ṣe ní ọ̀rẹ́ ọmọ mi sọ́dí ọ̀tá ara wọn gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù tá a bá rí ẹ̀mí kẹ́mi tí ọmọ kan ń lò ṣùgbọ́n tó lè lò wọ́n ya ẹ̀mí àwọn ọmọ mi lò ní orúkọ jésù ọlọ́run má gbà fún un bàbá má gbà fún un ọmọ má gbà fún un ẹ̀mí má gbà fún un má jòrá yẹnu ayé àwọn ọmọ mi jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù èwe ẹ̀yin òbí ẹ wá pọ̀ orúkọ jésù nígbà mẹ́ta ìgbà mẹ́ta la máa gbóhùn àdúrà sókè gbogbo iye ọmọ tẹ́ ẹ bí yẹn lẹ́ẹ̀ máa dákọ̀ rẹ̀ fún ọlọ́run ẹ máa gbà nínú ọkàn yín kì í ṣe ká ẹ pariwo síta ṣùgbọ́n ẹ pọ̀ orúkọ jésù ní ìgbà mẹ́ta ọlọ́run má jẹ̀mú wọn gbọ́dọ̀ rúkú lágbájá bá bá mi lé ẹgbẹ̀dúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú o bàbá o má jẹ́ wọn rùkú ọmọ ká mọ́lẹ̀ bàbá bàbá gbogbo ẹrù tábí àmọ́ ètú wò ní orúkọ Jésù ìpè mi kọ́ lónìí ní orúkọ Jésù ìpè mi kọ́ ìṣẹ̀dá mi kọ́ má jẹ́ wọn gbòkú ọmọ ká mi mọ́lẹ̀ gbogbo ẹrù tábí àmọ́ ètú wò ní orúkọ Jésù má jẹ́ wọn fi ránṣẹ́ sí mi ọlọ́run ṣàánú mi bàbá ṣàánú mi ọmọ ṣàánú mi ẹ̀mí mọ́ ṣàánú fún mi Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù àwọn ẹrù yẹn tí wọ́n mọ̀ ní ẹbẹ̀ kò ní nìkan ẹ lọ pè yẹ́ ẹ sá kan ẹ kàn wá bìkan fún un ọlọ́run gbà mí bọ́dún ṣe ń lọ sópè gbogbo ẹrù tí abiyamọ kì í tú wò tí ìfẹ́ mọ bó ti rí tí ìfẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ èmi ò fẹ́ mọ̀ mi ò fẹ́ rí láyé mi ọlọ́run gbà mí gbogbo ẹrù tábí àmọ ìtúwò mọ̀jẹ̀ wọn gbé ká mi mọ́lẹ̀ ọlọ́run gbàgbé ọdún ìṣe lọ sópin má jẹ́ kó pe pẹ̀lú pẹ̀lú ìbànújẹ́ pẹ̀lú ayé mi mi ìfẹ́ ìbànújẹ́ rárá àgọ́ ara mi kọ́ orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú agbára mi kọ́ ọlọ́run ṣàánú mi gbogbo ẹrù tàbí àmì ìtúwò ní orúkọ jésù ìpè mi kọ́ má jẹ́ wọ́n gbé ká mọ́lé mọ́mì dáàdì wọn ò ní gbé ká yín mọ́lé lónìí ní orúkọ jésù gbogbo ẹrù tàbí àmì ìtúwò olú ọlọ́run alágbára ó yẹ bá wa kọ́ bá wa tì sígbó bá wa tì sígbó bá wa tì sígbó bá wa tì sígbó bá wa tì sígbó lónìí ní orúkọ jésù olú ayé bá wa tì dànù bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ní ìgbà kejì rèé two in one ní a&b lágbàáyé àdúrà kejì rèé mẹ́ta la máa gbàṣẹ́ lórí àwọn ọmọ kọ̀pọ̀jú lórí ọmọ kọ̀pọ̀jú ṣé oyún la fẹ́ rò ni ṣé oyún náà ní ìrọ̀ ni ṣé oyún la fẹ́ rò ni àbí gbígbin àbí rúru oṣù mẹ́sàn-án yẹn okòwò yẹn sókòwò tóbìnrin ṣe láṣẹdànù ọlọ́run gbà mí má jẹ́ ṣàṣedànù lórí àwọn ọmọ mi má jẹ́ ṣàṣeyọwọ́ lórí àwọn ọmọ mi má jẹ́ ṣàṣetì lórí àwọn ọmọ mi ọlọ́run gbà mí gbogbo ogun àṣetì àti àṣeyọwọ́ tí wọ́n sọ pé ọkọ̀ tẹ̀tí lágbádá kò ti kúrò nínú rẹ̀ torí pé kẹ́ni kò sí nínú rẹ̀ mọ́ kò sí nínú ọmọ rẹ̀ mọ́ àṣeyọwọ́ nù torí pé àtijọ́wọ́ ọmọ kú ò nínú ẹbí ọlọ́run gbà mí má jẹ́ ṣàṣetì gbogbo ogun wàhálà ìdààmú lórí àwọn ọmọ mi ọlọ́run bá fọpẹ́ sí gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù gbogbo ogun àṣetì nínú ayé mi nínú ayé mi nínú ayé ọmọ mi ní ayé ọmọ ọmọ ní orúkọ jésù bàbá bá mi fagilé fagilé fagilé Èta àfidé ládèrè ti ṣẹlẹ̀ kẹta níbi bá ti ń pin olú ọmọ ọlọ́run dá àwọn ọmọ mi náà kọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin mọba tó pọ̀ nípa àti agbára olúwa ọmọ mi náà ní olú ọmọ torí kò sí ilé tí ní olú ọmọ bọ́lú ọmọ bá ti nu o kò sí ilé tí sí olú ọmọ bẹ́ẹ̀ ọlọ́run ọmọ mi náà ní olú ọmọ ẹ̀yin ọmọ ṣé lẹ́ni ọ̀tọ̀ láàrin àwọn ènìyàn tiẹ̀ ṣé lẹ́ni pàtàkì lẹ́ni gidi ní ẹni tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa ṣe dànsákì fún ní ẹni tí gbogbo ènìyàn máa ṣe kíni tí wọ́n máa rábàbà ní iwájú rẹ̀ ọlọ́run ṣe àwọn ọmọ mi náà ní ẹni gidi bàbá bàbá ó yá ṣe àwọn ọmọ mi ní olú ọmọ ó yá ṣe wọ́n ní àkàndé ẹni ẹni àlàáfíà tí gbogbo ènìyàn máa wárí fún ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù olúwa sọmọ mi lólú ọmọ bàbá bàbá ó yá ṣẹlẹ̀ ẹni pàtàkì ṣẹlẹ̀ ẹni tí wọ́n máa wárí fún ṣẹlẹ̀ ẹni tí gbogbo ayé ọmọ tẹ̀lé ní orúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ó yá yóò ṣòlu ọmọ fún yín olú ọmọ tó ṣe sínú ilé yín ní orúkọ Jésù kò ní dòkú olú ọmọ tẹ́ ẹ ní lọ́wọ́ ẹ ní orúkọ Jésù mo ní ò ní dòkú torí kò sílẹ̀ tí ò sọ́lú ọmọ bẹ̀ ní orúkọ Jésù olú ọmọ yín ò ní kú àbílí ò ní kú àtẹ̀lé ò ní kú àbíkẹ́yìn ò ní kú wàhálà ìdààmú tí máa mú yàn án tí máa sọ ọmọ kan nù ní orúkọ jésù kò ní jẹ́ ìpín wa bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ọlọ́run májẹ̀mú fàṣẹ dá wa lóhùn ọba àwọn ọba fi àṣẹ dá wa lóhùn akọ̀mọ́tìkàlẹ̀ yìí ó yá fi àṣẹ dá wa lóhùn olú ọmọ ilé yín olú ọmọ ilé mi ní orúkọ jésù àti àkọ́bí títí dé ìkẹyìn ọmọ tí mo bí ní orúkọ jésù olú ọmọ lẹ́ jẹ́ elder ìyáre lórúkọ ọlọ́run alàyè ohun rere àtọ́kasí tí wọ́n ń retí níbi àti bí yín nílé bàbá àtìlẹ̀ ìyá ní orúkọ jésù ọba májàmú kó bá mi gbé lé yín lọ́wọ́ ìpè àti adé orí mi kó fi fà yín lọ́wọ́ sókè kó mú yín dá gbangba bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ọ̀sán yìí fún ohun olú ètí agbọ́ ní ọ̀sán yìí èyí tó wá látẹnu ìyá àdúrà ẹ̀rẹ́ abániṣẹ́ jp lórúkọ jésù a ò ní gbèrè tìjú à ń súnmọ́ ọdún báyìí ọdún súnmọ́ wa ní orúkọ jésù olúwa yóò tà wá lọ́rẹ ọdún ara àánú gbà ara àánú gbà lórúkọ jésù ibi tá àrò kan oore sí ibi tá àrò kan àánú sí ara àánú ń bẹ ẹni tẹ́ ẹ̀ lérò lè ràn yín lọ́wọ́ tó lè tó lè tó lè ṣe yín lóore fún àtijẹ àtimu fún ọdún yìí yóò pè yín lórí aago ìwọ̀n bá tọ́rọ́ kọ́bọ̀ tó bá fún yín lórúkọ jésù olúwa yóò wá bùkún òun náà yóò ràn yín lọ́wọ́ ebi ò ní pa yín lórúkọ jésù mọ́lẹ́bi ò ní pa yín àánú ńlá yóò dìde fún yín bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ohun olúwa náà rè látẹnu yáàdé ẹ̀rọ abániṣẹ́ jp èyí tó wọ́n láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi lẹ́hánú ní nàìjíríà níbí lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò adúgbàlọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n ní kí ọmọ olúwa ẹ̀kọ́ máa tẹ̀síwájú mọ̀mọ́ ní orúkọ jésù ayé yín ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ayé yín yóò mọ̀ tẹ̀síwájú fún ohun rere tó yẹ yín ní orúkọ jésù olúwa yóò wà pẹ̀lú yín ọfà ayé ọ̀fẹ́ ìṣòdẹ̀ ní bà yín ọlọ́run májẹ̀mú yóò dúró tì yín àti ẹ̀yin àti ìgbìmọ̀ gbogbo iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ọmọlọ́lá lọ́lá àti àwọn gbogbo ojú tó ń wò mí àwọn fans ìbílẹ̀ rédíò ní àwọn mọ̀mọ́ yẹn ọmọlọ́lá ní orúkọ jésù olúwa yóò dúró tì yín yóò tì ẹ̀yin náà lẹ́yìn èyí ò ní wọ́n yín aláàánú ò ní wọ́n yín gbogbo ojú ọkọ̀ tó ń wò mí aláàánú ò ní wọ́n yín o olóore ò ní wọ́n yín oore yín kò ní di bọ́dún ìṣe ń lọ oore tẹ̀yìn kò ní di àpínlé fún ẹlòmíràn oore yín yóò tẹ̀yìn lọ́wọ́ yóò sì hàn nínú tí mú yàn dàpọ̀ mọ́ra ọlọ́lá àti ọlọ́rọ̀ yóò ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè yóò mú yín já gbangba yóò dà yín pọ̀ tọ́ pẹ̀lú àwọn èèyàn ọmọ aládé tẹ́ òjò máa jẹ pọ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù mo ní wáyà fún ẹ̀bì àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìbéèrè kan bóyá fẹ́ bá ìyá àdúrà rẹ̀ bá ní jp bóyá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí tẹlifóònù nọ́mbà tẹlifóònù nọ́mbà mi náà ní 070 fifty-seven eighty-four twenty-three eleven lẹ́ẹ̀kan sí o oh seven o oh, fifty-seven eighty-four twenty-three eleven lórúkọ Jésù ní ìjọ mẹ́jọ láti wà nù December báyẹn àti èmi àti ẹ̀yin a ò ní yọkú àní yọ sọnù ọfà yọfẹ ṣò ní bà wá ọdún tí ń bọ̀ ọ̀la yóò sọdún ayọ̀ fún wa àárò ohun tọ́ka sí àárò ohun tá a fi sọdún Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ yóò gba àánú dìde fún wa á ra àánú gbà àwọn ènìyàn bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ó dijọ́ mẹ́jọ o.